أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àtìgé ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ àwọn sọ̀hábà rẹ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́wọ́n ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àpadà sí ibú kọ́mọ̀jẹ́ kó tọ́ sí wa gbogbo ohun tí fa kéèyàn wá lòun ò ní sin lọ́hùn mọ́ nǹkan tí òótọ́ lọ́hùn ọlọ́run mọ́jẹ́ ọ̀tọ̀ sí wa àpadà sí ibùdó ń fẹ́ alóhùn ọ̀lọ́ mọ́sálásí mọ́ ṣọ́ọ̀ṣì ló tán kàn náà ro ohun ọlọ́run mọ́jẹ́ ọ̀tọ̀ sí wa o ẹ̀yin ẹrúsìn ọlọ́run ní ṣókí láti má gbà wá lásìkò nǹkan tí a fẹ́ ara ṣàlàyé ní ṣókí fún wa òun ni pàtàkì mọ́sálásí nínú Islam àti bó ṣe yẹ kí gbogbo mùsùlùmí ká gbárùkù ti ọ̀rọ̀ bí mọ́sálásí ò ṣe máa pọ̀ láwùjọ wa tó fi já sí pé ilé èṣù yóò lè máa dínkù pàtàkì báwọn mùsùlùmí bí wọn ó ṣe máa jọ́sìn fọlọ́run nínú mọ́sálásí tí mọ́sálásí ò ní dahoro à ń ṣàlàyé eléyìí pẹ̀lú pé àwọn ọmọ ìyá wa ní ìlú péjú muslim community ní agbègbè àpáta nílùú ìbàdàn wa ń bì wọ́n ń ṣe ètò ìkówójọ launching fún àti kọ́ mọ́sálásí ilé ọlọ́run sí community yìí níbi tí iṣẹ́ ọlọ́run tí ó ti máa lọ ìyẹn ni ó wá jẹ́ kí a sọ̀rọ̀ fúnra wa bóyá tá a bá tún mọ pàtàkì mọ́sálásí àti láàdá ńlá tó wà níbi káwa náà dá sí bílẹ̀ ọlọ́run ó ṣe jẹ́ kíkọ́ bílẹ̀ ọlọ́run ó ṣe máa sẹ̀mí àwa náà ó lè fi owó wa sí i kódà bóyá a lè rí inú mùsùlùmí tí ó ní ọ̀dà èmi nìkan mo gbéye sìmẹ́ǹtì ọgọ́rùn-ún báyìí lẹ̀ èmi irin tó tó báyìí mo gbé e lẹ̀ páànù bọ́ńdù báyìí èmi gbé e lẹ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run a rí pé tí a bá wo àwùjọ wa àwọn èèyàn ń ṣe àtànáfùsù wọ́n ń ṣe competition lórí àwọn nǹkan tí ò ní bá wọn dénú sàárè ẹ máa rí láwùjọ wa lónìí ẹni tó bá lọ bá wọn dá sí àwọn eré ìdíje tó ní í ṣe pẹ̀lú máa fi òhò lẹ̀ máa yọ ojú ara síta máa wà ní òhò máa ṣe bí ẹranko ẹ wòye irú owó tí àwọn yẹn mú bọ̀ wálé ẹ wo àwọn èèyàn tó wá ń sponsor rẹ̀ iléeṣẹ́ báyìí ó gbéye mílíọ̀nù báyìí kalẹ̀ individual báyìí ó owo owó báyìí kalẹ̀ tẹ́ ẹ dórí èèyàn fi ń sponsor à ń gbá bọ́ọ̀lù káàkiri àti gbogbo àwọn nǹkan míì náà lù àwa táwa wá jẹ́ mùsùlùmí ó yẹ ká wá mọ̀ wípé ń tọ́ka àwa jù òun ni mọ́sálásí kí kí wàá sí ọ kọjá mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún lè já sí pé yóò tètè ara wa alákọ̀ọ́kọ́ nínú ibi tí a lọ òun ní pànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó kúrò nínú ìlú Maka tó ṣe ìjírá lọ sí Madina nínú àwọn nǹkan tànàbí sallallahu alayhi wa alayhi wa sallam tó kọ́kọ́ ṣe òun ní masjid kọ́kọ́ kọ́ masalasi. nínú tó sì hàn sí gbogbo wa ni pé ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam kò sí nínú àwọn mélòníà àbí bìlọ́níà ìlú lánàbì filẹ̀ fáwọn fámìlì ẹ̀ ṣùgbọ́n yorùbá pataki bá pàtàkì lẹ́mìí ẹni èèyàn máa rí i ṣe ibi ẹsẹ tànà ràkọmẹ́tànà bíi àsálàm tó gùn jọ náà ibi tẹ́sí yẹn lọ tẹ̀dó sí ibẹ̀ náà ló di mọ́sálásí ànábì náà lu lónìí ibi ilẹ̀ yìí àwọn ọmọ òrukàn hmm, àwọn orphans òun náà ni ká lè mọ pàtàkì ká náwó sí mọ́sálásí bẹ̀rẹ̀ látòrí káralẹ̀ fún mọ́sálásí ká ṣe foundation ká yọ búlọ́ọ̀kù kára sìmẹ́ǹtì kakọ́ kó débi igi kó débi páànù kó débi irin kó débi wíńdò ká dá sí i ẹni tọkọ jẹ àwòkọ́ṣe tó role model fún wa òun lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ànàbí ọ̀wá ilẹ̀ ọ̀fẹ́ fún mọ́sálásí ànàbí ó sọ pé ẹ̀yin sàábé ẹjẹ́ wálé ọ̀fẹ́ àwọn ọmọ òrukàn tí wọn nílẹ̀ yìí ànàbí sanwó ni tó fi hàn pé bánàbí ìwà ò ṣe lówó lọ́ọ́tó ó project mọ́sálásí lọ́wọ́ bó wá lèmi àti yín tọ́já sí wípé àwa náà lágbára ká dá sí i ẹni tó lágbára ten thousand ẹni tó lágbára twenty ẹni tó lágbára fifty ẹni tó lágbára hundred kódà ẹni tó lágbára kó gbé half million one million kalẹ̀ a ní kábàámọ̀ lórí owó tá a bá ná sí tọ́lọ́run yìí anabi sallallahu alayhi wa sallam mọ́sálásí rẹ̀ tí gbogbo wa ti ń lọ lónìí yìí nígbà bá lọ ṣe ájì àbí umra táàdì mọ́sálásí ànábì torí pé wọn tá a bá kí ń bẹ̀ ó lóore pọ̀ mọ́sálásí ẹ wo bí wọ́n ṣe bẹ̀rẹ̀ rẹ̀ ó wá di pé ìjọ búlọ́ọ̀kù kan ìjọ amọ̀ wọ́n wá ń tò wọ́n ń tò tó fi á débi tó dé lónìí yìí tánàbí sallallahu alaihi wasallam tí ò bá pilẹ̀ rẹ̀ yóò débi ó dé yìí la ń rọ ẹnìkọ̀ọ̀kan wa náà pé anábì ti kú ẹ tó ti kú ọdún mọ́tò láti ṣe ń dá a sí èyí táwa náà bá ṣe lónìí àwọn ọmọ wa àwọn àrọ́mọdọ́mọ wa wọn ò tún máa tẹ̀síwájú lórí mọ́sálásí tí ọmọ dá sí ṣùgbọ́n àwa tá a pilẹ̀ rẹ̀ á tún máa gba aládánù sáré gbogbo owó tí kálukú wa bá ná lórí mọ́sálásí àlè kábàámọ̀ rẹ̀ wájú ọlọ́run anabi sallallahu alaihi wasallam nínú tọkọ ṣe mọ̀dínà ní bina ul masjid anabi kọ́ mọ́sálásí àwọn àáfàá ní kí ló wá fà tó fi já sí pé mọ́sálásí pàtàkì tó bẹ́ẹ̀ gẹ̀ kákọ́ wò ó gbogbo ẹni tó bá dá sí kíkọ́ mọ́sálásí ah, ẹ mọ̀ kú oríire o gbogbo ẹni tó bẹ́ẹ̀ lè dá sí à ń kọ́ mọ́sálásí nínú àdíìsì kí n kẹ̀mọ́ àdíìsì méjì péré nínú àdíìsì alákọ̀ọ́kọ́ anábìwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ń ṣe àlàyé fún wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹjẹ́ àwo oore tí ń bẹ mọ́sálásí o anábì ní mambana lillahi masjidan mambana lillahi masjidan bana lọ́wù láwù baitan filijanna anabi lẹ́ni tó bẹ́ẹ̀ lè dá sí kíkọ́ mọ́sálásí mọ́sálásí tó jẹ́ pé tọ́lọ́n láàmú ṣe ń bẹ̀ tọ́kọ́ mọ́sálásí fọ́lọ́n ẹ mọ̀ sí mistake ọlọ́run ló nílẹ̀ o gbogbo búlọ́ọ̀kù tá a fẹ́ lò ọlọ́run náà ló ní o ṣùgbọ́n ta ni ọ̀dà sówó tá a fi ra lẹ̀ tá a fi ra búlọ́ọ̀kù tá a fi ra sìmẹ́ǹtì tá a fi ra gíránáìtì tá ra pákó tá a fi ra páànù tá ra rin tá ra wíńdò tí ọ̀sánwó bíríkìlẹ̀yà ta ló ń tàn ná tọ́já sí pé bàná lọ́ọ̀hù làwù baitan fìlìjànàtì ọlọ́run náà wà á kọ́ ilé hmm, yóò kọ́ ilé fóńtọ̀ nínú àlìjánná ẹ̀ẹ́dẹ̀rí pé lè tayé ń bí ọ́ dàbí ìtàlìjánná la sì gbọ́dọ̀ gbìyànjú kí gbogbo wa náà ká dá sí àṣeyẹ tá bá fi dá sí yìí a fi ń kọ́lé lẹ̀ lálùjẹ́ náà ni ẹ jẹ́ ká dá sí kíkọ́ mọ́sálásí nínú àdíìsì mi anábì sallallahu alaihi wasallam ó ní kódà mọ́sálásí wà láwùkà má fọ́hásì tọ́yì kódà kọjá kí mọ́sálásí ju ìtẹ́ ẹyẹ lọ gbogbo wa náà mọ ìtẹ́ ẹyẹ ìtẹ́ ẹyẹ ẹ wo bó ṣe kéré tó ẹ wo bí ìtẹ́ anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó wá ń sàlàyé fún wa kódà kọjá pé ń ta kọntribúùtì òjò ẹyẹ ẹ wo wọ́ọ̀tì tẹ ẹyẹ ló wọ́n ń tà tẹ ẹyẹ ìtẹ ẹyẹ wọ naira àṣekọjá pé ń téèyàn fi dá sí mọ́sálásí gan òjò ìtẹ ẹyẹ lọ kọjá pé gbogbo mọ́sálásí gan wọ́ọ̀fì rẹ̀ ìtọ́ka gan tẹ ẹyẹ lọ ọlọ́run kọ́lé fún lálùjá náà kí

níjọ́ tí mùsùlùmí kan bá nídìí ọmọ ìyá rẹ̀ á ṣùgbà rẹ̀ ọmọ ìyá wa kan fẹ́ ọmọ òun náà kí ó lọ ra ẹran òun náà kí ó lọ òun náà kí ó pa á ṣùgbà rẹ̀ á mọ̀ra wa ọmọ ìyá wa fẹ́ sinmi ọkọ àbò fẹ́ fẹ́yàwó á kún lọ́wọ́ wa ọ̀rọ̀ wa ó á jọ kan náà ládùúgbò kan náà ìmáàmù kan náà lẹ́ni tí ń kan náà lásìkò kan náà ní ìwòye sí kan náà ní the same manner láti máa sin lọ́hùn àti mọ́sálásí ọmọ ń sàwà mùsùlùmí dẹyọ kan ó ń jí oyúwa pé ìrun ara factor tó unite wa ni ẹlẹ́kejì mọ́sálásí ìsáàyè ìrun nìkan ààyè àdúà ni ṣèbó ti wà nú àdíìsì tọ́kan nínú àwọn sọ̀háábà nínú àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam abu umama tánàbìrì ní si yíyá abu umama sí gidi nlofe nlofe amele ma lé màmú àrò pé kí wọ́n á bọ́ lọ́n sọ̀rọ̀ mọ́sálásí kánàbí wa tọrọ ọba tún dojuru tọrọ ọba ẹlẹ́kẹta makano tẹríbíyà mọ́sálásí ibi tá ti máa ń re àwọn ọmọ wa ni ẹnìkan ò lè sọ pé lè bàbá òun ni a máa kọ́ máa ń kí ń bẹ̀ a sì wáàsí fáwọn ọmọ kéékèèké a ní wáàsí àwọn obìnrin a ní wáàsí fáwọn professionals ààyè tá a ti máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ ni tí màámù náà máa ṣe wáàsí fún wa ọmọ yé wa mọ́sálásí àyè tá a ti máa ń ṣèdájọ́ ẹ̀sìn ní fatuwa àwọn tí ọba yé wa àwọn onímọ̀ wọn máa ṣàlàyé ẹ̀ fún wa nínú ilé ọlọ́run ìyẹn nìkan tó kọ́ mọ́sálásí a tún máa parí ìjà ń bẹ láàrin àwọn mùsùlùmí ìjà láàrin ọkọ àtìyàwó ìjà láàrin ọ̀rẹ́ méjì ìyẹn nìkan tó mọ́sálásí a máa ń pèpè àwọn mujahideen àwọn mùsùlùmí tí wọ́n wúlò fẹ́ sìn àwọn mùsùlùmí tí wọ́n máa sapá sẹ́sìn a máa pìpìà àwọn nínú mọ́ṣáláṣí àáfàá nìyẹn nìkan tó kọ́ àní mọ́ṣáláṣí fẹ́ ààyè kan tó ní tọ́já sí wípé wọn èé jẹ mógún ilé ọlọ́run ni wọn èé pin mógún a ti rí nínú àwọn olówó lọ́yọ̀ọ́ state wa yìí tí mi ò fẹ́ dákọ rẹ̀ tó kú wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ta gbogbo dúkìá rẹ̀ ọmọ mi lè ta ilé wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ dúkìá rẹ̀ gbogbo mọ́sálásí tó wá ní wọn ọ̀kọ̀ kankan mógún ń bẹ̀ ti kú òlògùn rẹ̀ ó ti di tọ́lọ́n kódà sílẹ̀ ẹyọ kan ló kéré àbí wíńdò kan nu mọ́sálásí kò sẹ́ni kankan tó pẹ̀ gbogbo wa ilé tá à ń ilé mi di méjì ó di mẹ́ta ó di mẹ́wàá wọ́n jẹ́ mógún ni àwọn tó tún wá jẹ́ mógún yẹn ṣùgbọ́n nínú èyí tí wọn ò lè jẹ mógún lówó tá a fi ilẹ̀ fún mọ́ṣáláṣí jàmọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká dá sí tọ́lọ́hún ẹ jẹ́ káwa náà ò ní contribution lórí ìbílẹ̀ ọlọ́run bí ó ṣe jẹ́ kíkọ́ ilẹ̀ tí ó jẹ́ rírà foundation tí ó jẹ́ ṣíṣe títò búlọ́ọ̀kù lé lórí tí ó nǹkan tá a rí achieve tí èdè bíi pa àfi líńtẹ́ẹ̀dì tí èdè pa àfi páànù bo tí èwà dáàyè tí gbogbo mùsùlùmí tí wọ́n ti máa kírun àwọn kan wá sìnàwó ládùúgbò wọn ó kírun ń bẹ afẹ́ ṣe Ramadan lecture á kírun á ṣe ń bẹ afẹ́ ṣe iléyà get together á ṣe ń bẹ afẹ́ kó àwọn èèyàn lẹ́nujọ́ á ṣe ń bẹ tọ́lọ́wọ́n máa wá lọ tèṣù ọ́ máa wá gbọ́lùdé ládùúgbò wa gbogbo wa ni ẹ já ẹ̀ǹpà wà lé ọlọ́run gbogbo wa ni ẹ jẹ́ ká dá sí bí ilé ó sì jẹ́ kíkọ́ hadithi náà ni ẹja tó fi parí ẹ̀ alẹ́ ni tọ́bi kọ́ mọ́sálásí fọlọ́ǹsẹ́ wàhálà ó kà má fáhásì tọ́yìr kódà kọ́ mọ́ ju ìtẹ́ ẹyẹ lọ ìtẹ́ ẹyẹ níbi torí ó kéré dé bánà ìtàn fìlìjà náà ọlọ́run ọkọ̀ lé fáwọn náà làlìjà náà o náà ẹ̀kọ́ lélẹ̀dẹ̀ àlìjánná gbogbo leta tá a ayé wọn ò ni o gbogbo mọ́tò wa wọn ò pín ní tí wọn ò ní bá wa pín òun lè ta sí ilé ìtọ́lọ́hún kọ́lọ́hún kò ṣe wa subahana allahumma bihamdik